jungle Audio Jungle ẹ kú dédé àsìkò yìí láti ìkànnì bàbá gbàgede ìmọ̀ tv òní tí ń ṣe ọjọ́ kẹtàlélógún oṣù kẹta ọdún twenty twenty three ìròyìn àpapọ̀ la mú wá fún yín látẹnu èmi sọ́ni sodiq abiodun ṣáájú kátókàwé náà fún yín lẹ́kùnrẹ́rẹ́ ẹ gbọ́ àwọn kókó èyí tó wà nínú rẹ̀. ìgbìmọ̀ ìṣèjọba nílẹ̀ wa nàìjíríà ti fọwọ́ sí owó èyí tó tó ẹgbẹ̀rún lọ́nà ọgọ́rùn-ún mẹ́rin bílíọ̀nù náírà láti ṣe ojúnà ọkọ̀ ojúrin tó lọ láti kánò lọ sílẹ̀ nìjẹ́ẹ̀ ó kéré jù àwọn ọmọ ìpínlẹ̀ èkó èyí tí wọ́n dupò lọ sí ipò aṣòfin ní ìpínlẹ̀ náà ti kọ ìwé ìfisùn ètò tó bí márùndínlọ́gbọ̀n níye lọ fún àjọ tribunal báǹkì àpapọ̀ nílẹ̀ wa nàìjíríà ti ṣetán láti bẹ̀rẹ̀ sí ní kó owó náírà tẹ́lẹ̀ tá a ná mọ́ síta fọ́mọ báǹkì kéékèèké o ogunlọ́gọ̀ àwọn èèyàn sá àsálà fẹ̀mí ara wọn ní ìpínlẹ̀ Ẹdó ní kété táwọn Fúlàní darandaran wọ̀ wá àwọn agbésùmọ̀mí gba ẹ̀mí lẹ́nu sójà kan bẹ́ẹ̀ sì rèé ṣe àwọn mẹ́ta míì léṣe ní ìpínlẹ̀ Kaduna o nínú ìròyìn eré ìdárayá agbábọ́ọ̀lù fún ikọ̀ Super Eagles ìyẹn agbábọ́ọ̀lù ọ̀sibẹ̀ ti pé àwọn ò ní fi ojú èyí tó kéré wo ikọ̀ agbábọ́ọ̀lù orílẹ̀-èdè Guinea Bissau ẹ má gbàgbé láti tẹ̀lé wa lórí ipò YouTube wa ẹ tẹ bàbá gbàgede ìmọ̀ TV Facebook gbàgede ìmọ̀ with aláwìyé adébáyọ̀ Instagram gbàgede ìmọ̀ underscore twenty two ẹ̀yẹ má gbàgbé àti pè wá fún ìpolówó ọjà ìròyìn ọ̀hún rèé lẹ́kùnrẹ́rẹ́ ikọ̀ ìṣèjọba nílẹ̀ wa nàìjíríà lánàá ọjọ́rú ló ti fi ọwọ́ sí owó ètò tó ẹgbẹ̀rún lọ́nà ọgọ́rùn-ún mẹ́rin ó lé mẹ́tàléní àádọ́ta níye àti àádọ́rùn-ún bílíọ̀nù náírà níye gẹ́gẹ́ bí owó èyí tí wọ́n yóò fi ra ohun èlò pẹ̀lú àwọn nǹkan míì tí wọ́n yóò lò lójúnà ọkọ̀ ojú tó lọ láti Kánò lọ sí Maradi ní orílẹ̀-èdè Niger àgbà wípé owó míì tí mo tún fọwọ́ sí bákan náà òun ló tó ẹgbẹ̀rún lọ́nà ọgọ́rùn-ún márùn-ún níye ó lé mẹ́wàá àti mẹ́tàlé ní àádọ́rùn mílíọ̀nù náírà gẹ́gẹ́ bí owó èyí tí wọn yóò fi ra ohun ìpaná èyí tí wọn yóò gbé sí àwọn ojúkọ ojú omi èyí tí ó ń bẹ ní ìpínlẹ̀ Èkó mínísítà fúrọ̀ tó ní ṣe pẹ̀lú ìgbòkègbodò ọkọ̀ nílẹ̀ wa Nàìjíríà Muazu Sambo òun ló fi ìdí ọ̀rọ̀ múlẹ̀ ní kété tí wọ́n parí ìpàdé tán pẹ̀lú ààrẹ Muhammadu Buhari lólùwà Àbújá o nínú ọ̀rọ̀ náà ni wọ́n fi ìdí rẹ̀ múlẹ̀ wípé ojúnà ọkọ̀ ojúrin náà ni wọ́n ti bẹ̀rẹ̀ láti ọdún 2021 èyí tí yóò bẹ̀rẹ̀ láti ìpínlẹ̀ Kano lọ sí ìlú Kazaure tí ń bẹ ní ìpínlẹ̀ Bauchi ìlú Daura tí ń bẹ ní ìpínlẹ̀ ní ìpínlẹ̀ Katsina bẹ́ẹ̀ sì ré ìlú Mashi èyí tó wà ní ìpínlẹ̀ Katsina bákan náà lọ sí ìlú Dutse èyí tó ń bẹ ní ìpínlẹ̀ Jigawa àti ìlú Jibia èyí tí ó lọ sí orílẹ̀-èdè Niger tí tó fi yóò fi padà lọ forí sọ Maradimbe ẹni tí ó jẹ àdarí tẹ́lẹ̀ rí pẹ̀lú olùṣàkóso fọ́rọ̀ tó ní ṣe pẹ̀lú ìgbòkúgbòdò ọkọ̀ nílẹ̀ wa Nàìjíríà bó ti bí àmẹ́sì òun náà ti fìdí rẹ̀ múlẹ̀ tẹ́lẹ̀ rí wípé àwọn ojúnà ọkọ̀ ojúrin èyí tí ó wà níbẹ̀ tí ọkọ̀ náà ti ń dúró ló máa tó márùndínlógún èyí tó wà ní ilẹ̀ wa àwọn ọmọ ìpínlẹ̀ èkó kan èyí tí wọ́n jẹ́ adíje du ipò sí ipò aṣòfin ní ìpínlẹ̀ náà tó ń ti olúluwa àbújá pátápátá nílẹ̀ yìí ló ti kọ̀wé wípé àwọn ohun àfisùn kan làwọn ń béèrè fún wọ́n àwọn ìwé àfisùn náà òun ló mà tó bí márùndínlọ́gbọ̀n bíi èyí tí wọ́n lọ kọ fún àjọ tribunal tó fìdí kalẹ̀ sí ìpínlẹ̀ èkó wọ́n pé nínú àwọn ìwé ìfisùn yìí ohun ni wọ́n ti lẹ̀ mọ́ ilé ẹjọ́ èyí tí ó wà ní ìlú ìkẹjà ní ìpínlẹ̀ èkó níbi tí àjọ tribunal tí ò ti máa jókòó gbọ́ ìgbẹ́jọ́ àwọn aṣòfin èyí tí wọ́n fìdí rẹmi nínú ètò ìdìbò tó kọjá lọ wọ́n pé àwọn aṣòfin kan èyí tí wọ́n béèrè láti lọ fún ipò aṣòfin ní ìpínlẹ̀ èkó láti inú ẹgbẹ́ òṣèlú labour party pẹ̀lú wọn pé bíi méje níye àmọ́ tí wọ́n ti kọ̀wé àfisùn báyìí lọ sí ọ̀dọ̀ ilé ẹjọ́ èyí tí ó jẹ́ ti tribunal láti tètè wọ́ àjọ INEC tó ti ẹgbẹ́ òṣèlú APC nílé ẹjọ́ lórí ètò ìdìbò sípò aṣòfin èyí tó wáyé ní ìpínlẹ̀ Èkó wọ́n pe àwọn ibi tí àwọn aṣòfin náà èyí tí wọ́n ti gbé ìgbẹ́jọ́ ọ̀hún lọ náà ní agbègbè Oṣòdì ìsọ̀rọ̀ Kòsọ̀fẹ́ Lagos mainland Sùúrùlérè ṣómólú mushin àti ìkòròdú lápapọ̀ mọ̀ pé wákìl ọ̀làwálé láìdí èyí tí òun náà tún jẹ́ ọ̀kan lára àwọn tí ó jẹ́ agbẹjọ́rò tí wọ́n dúró fún ọ̀kan lára àwọn tí wọ́n dìde fún ipò náà ni wọ́n ti gbé ọ̀rọ̀ ọ̀hún lọ síbi ẹjọ́ níbi tí wọ́n ti ń béèrè wípé ìgbésẹ̀ èyí tí àjọ INEC gbé àti ìwà míì tí ẹgbẹ́ òṣèlú APC wù ní òtọ̀nà ní ìpínlẹ̀ èkó wọ́n pé àjọ inec ni wọ́n kọ̀ láti tẹ̀lé òfin èyí tó ní ṣe pẹ̀lú ètò ìdìbò tọdún 2022 èyí tó wà nílẹ̀ o wọ́n pé àdéọlá àgbébànjọ lẹ́yìn tí òun náà tó jẹ́ ọ̀kan lára àwọn tó dupò gẹ́gẹ́ bí ipò aṣòfin nílẹ̀ wa nàìjíríà láti abẹ́ ẹgbẹ́ òṣèlú labour party lọ́nà kàlébù sí fẹ́mi gbàjàbíàmílà pẹ̀lú àjọ inec pé àwọn méjèèjì ni wọ́n jọ fọwọ́sowọ́pọ̀ láti yí òfin ètí àjọ INEC papọ̀ nílẹ̀ nàìjíríà o bákan náà wọ́n pe Mutiu Okunola èyí tóun náà wá láti inú ẹgbẹ́ òṣèlú Labour Party náà náà ka àléébù sí James Falike gẹ́gẹ́ bí ẹni tó pé òun náà kò jẹ́ olúborí àmọ́ tí àjọ INEC tí wọ́n lo ọgbọ́n àlùmọ̀kọ́yé láti yí ìbò padà fún níbẹ̀ o. báǹkì àpapọ̀ nílẹ̀ nàìjíríà ló ti ń wí báyìí wípé àwọn ṣetán láti kó owó náírà tá a lò tẹ́lẹ̀ mọ́ yẹn ẹgbẹ̀rún kan ṣoṣo náírà ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta náírà àti igba náírà síta fáwọn báǹkì kéékèèké kó lè bẹ̀rẹ̀ sí máa rí nǹkan kó fáwọn ọmọ nàìjíríà o ẹnìkan èyí tó jẹ́ òṣìṣẹ́ ní báǹkì àpapọ̀ nílẹ̀ wa nàìjíríà ló wí bẹ́ẹ̀ fáwọn oníròyìn lọ́jọ́ Wednesday wípé òun gbọ́ wípé báǹkì àpapọ̀ nílẹ̀ wa nàìjíríà ló ti bẹ̀rẹ̀ sí ní ké sí àwọn báǹkì kéékèèké náà láti wàgbó látòní lọ mo pe ìgbésẹ̀ yìí ló wáyé látàrí wàhálà àti ìdààmú tí ọmọ nàìjíríà ti ń kojú láti oṣù bíi méjì sẹ́yìn lórí owó náírà o ẹni tí tẹ́ ẹ̀ bá gbàgbé àjọ NLC ní àjọ òṣìṣẹ́ nílẹ̀ wa nàìjíríà lọ ti fún báǹkì àpapọ̀ nílẹ̀ yìí ní gbèdéke tó sì pé àwọn ṣetán láti bọ́tà bẹ̀rẹ̀ sí ní ṣe ìfẹ̀hónúhàn látàrí bí báǹkì àpapọ̀ nílẹ̀ wa nàìjíríà ti ṣe kọ̀ láti gbẹ̀mọ̀ sí ilé ẹjọ́ èyí e tó ga jùlọ e nílẹ̀ e wa nàìjíríà lẹ́nu. ogunlọ́gọ̀ fún ẹ̀mí wọn ní ìpínlẹ̀ Ẹdó lákòókò táwọn Fúlàní ya ìlú wọn pé lẹ́yìn ọ̀sẹ̀ bíi méjì táwọn Fúlàní ti pa èèyàn bíi mẹ́ta lágbègbè èyí tó ń bẹ ní ìjọba ìbílẹ̀ Owan West tó wà ní ìpínlẹ̀ Ẹdó ní ogunlọ́gọ̀ àwọn èèyàn ni wọ́n ti bẹ̀rẹ̀ sí ní sá sálà fúnra wọn bẹ̀ o wọ́n pé kódà ẹnìkan ni wọ́n tiẹ̀ tún ṣèṣe bákan náà tí wọ́n tún jí ọmọ kékeré kan lọ́nbẹ̀ ní alẹ́ ọjọ́ ìṣẹ́gun làwọn fúlàní ọ̀hún ya wọ ìlú náà níbi tí wọ́n ti lọ sí ilé ẹnìkan èyí tí ó jẹ́ bábà tí wọ́n sì tí wọ́n sì fi àdá tí wọ́n sì gba ẹ̀mí lẹ́nu rẹ̀ mọ̀ pé kódà sì rèé wọ́n tún jí lọ́mọ gbẹ́mbẹ̀ o nínú ìṣẹ̀lẹ̀ èyí tó wáyé ni wọ́n pé ó wáyé lá ní ọjọ́ èyí tó wà nínú ọ̀sẹ̀ yìí àmọ́ ó ti ń ṣẹlẹ̀ tẹ́lẹ̀ láti oṣù kejì o àwọn tí wọ́n jẹ́ ará ìlú nínú ìròyìn tí wọ́n fi ìdí rẹ̀ múlẹ̀ ló pé èyí wáyé ní ọjọ́ ajé lákòókò táwọn fúlàní darandaran náà tí wọ́n lọ sí ilé ọ̀kan lára àwọn tó wà ní ìlú èyí tí orúkọ rẹ̀ ń jẹ́ mande o wọ́n pé kódà níṣe ni wọ́n fi àdá ni wọ́n fi dá bátánì sí lára kó tí wọ́n padà wá jí ọmọ rẹ̀ gbé wọ́n pé lóṣù kìíní tẹ́lẹ̀ làwọn fúlàní ti kọ́kọ́ wá sínú ìlú níbi tí wọ́n ti pa àwọn kan bẹ́ẹ̀ sì rèé tí wọ́n tún ṣe àwọn míì léṣe àmọ́ lọ́wọ́lọ́wọ́ báyìí ní agbègbè sògbé èyí tí ó ń bẹ ní ìpínlẹ̀ Ẹdó lọ́tún ti wá fi àdá dábàá ti tánì sí ẹlòmíì lára ìyẹn mọ́ndé níbi tí wọ́n ti ṣe léṣe nínú ilé rẹ̀ wọ́n pé kódà wọ́n tún jí ọmọ rẹ̀ kékeré kan wọ́n jí gbé ń bẹ̀ o. àwọn tí ó jẹ́ agbésùmọ̀mí ni wọ́n ti yìnbọn pa ọ̀kan lára àwọn ọmọ ológun nílẹ̀ wa nàìjíríà ni wọ́n tún ṣe àwọn bíi mẹ́ta míì léṣe lákòókò tí wọ́n yìnbọn ní ìlú àkútì èyí tó ń bẹ ní ìjọba ìbílẹ̀ kàgágò ní ìpínlẹ̀ kaduna o àwọn ará ìlú kan musa arungo èyí tí ó fi ìdí rẹ̀ múlẹ̀ ló pé lóòótọ́ lákòókò tí àwọn ọmọ ológun àti àwọn tí ó jẹ́ agbésùmọ̀mí kọjú ìjà síra wọn ni wọ́n ṣèṣe tí àwọn mẹ́ta fi ara gba ọta àgbọn bẹ́ẹ̀ tí kan lára wọn sì ṣubú tó padà jọlọ́run nípè wọ́n ní ìṣẹ̀lẹ̀ yìí ló wáyé ní ọjọ́ ìṣẹ́gun ọ̀sẹ̀ tí a wà yìí wọ́n pe àwọn tí ó jẹ́ agbésùmọ̀mí ni wọ́n kọ́kọ́ wọnú ìlú náà wá níbi tí wọ́n ti kó màálùú tó tó ọgọ́rin níye lọ àmọ́ lẹ́kẹ́tẹ́ tí àwọn ọmọ ológun ni wọ́n dìde wọ̀yá àjà pẹ̀lú wọn èyí ló padà fa kí wọ́n bẹ̀rẹ̀ sí ní yìnbọn síra wọn ní kòsẹ̀kòsẹ̀ wọ́n pé àmọ́ ní àkókò yìí ọ̀kan lára àwọn aráàlú náà ṣèṣe tí ìbọn sì bọ̀ ọ̀hún náà ẹni tó jẹ́ ọ̀gá àgbà fún ikọ̀ ológun èyí tó wà ń bẹ̀ Samaila Babangida èyí tó tún jẹ́ Madaki ní ìlú Janjala fi ìdí rẹ̀ múlẹ̀ pé lóòótọ́ ni ìṣẹ̀lẹ̀ ń ṣẹ̀ tí wọ́n sì ti gbé òkú ọmọ ológun ọ̀hún lọ àmọ́ wọ́n ti bẹ̀rẹ̀ sí ní ṣe ìtọ́jú fún àwọn ọmọ ológun mẹ́ta ìjókòó wọ́n pé ẹni tó jẹ́ ọ̀gá àgbà fún iléeṣẹ́ ọlọ́pàá tó jẹ́ agbẹnusọ Mohammed Tandike ni ó kọ̀ láti fi ọ̀rọ̀ léde lórí ọ̀rọ̀ ọ̀hún. nínú ìròyìn eré ìdárayá agbábọ́ọ̀lù atamátàsé ìyẹn Victor Osimhen ló pé àwọn ò ní fi ojú èyí tó rọ̀ wo ikọ̀ Guinea Bissau rárá nínú ìdíje èyí tí wọn yóò gbá lọ́jọ́ Jímọ̀ ọ̀sẹ̀ tí a wà yìí o agbábọ́ọ̀lù fún ikọ̀ Super Eagles nílẹ̀wàlẹ̀ díríà ló pé àwọn ṣetán láti rí pé àwọn wà kò dáadáa nínú ìfẹsẹ̀wọnsẹ̀ èyí tí ó ń bọ̀ lọ́nà lórí pápákọ̀ ṣeré ìyẹn Moshood Abiola Stadium èyí tó wà lólùwà Àbújá o wọ́n pé bẹ́ẹ̀ bá gbàgbé ikọ̀ Joseph Siro lọ́tìkọ́ fi àgbà hàn ti di Juventus ní pẹ̀lú àmì mẹ́ta sódò tẹ́lẹ̀ ní àkókò tí wọ́n kọ́kọ́ pàdé lọ́dún 2021 kò ní jù báyìí lọ fún ti ìròyìn àpapọ̀ èyí tá a mú wá fún yín ẹ má gbàgbé láti tẹ̀lé wa lórí ipò YouTube wa bàbá gbàgede ìmọ̀ TV Facebook gbàgede ìmọ̀ with aláwìyé adébáyọ̀ Instagram gbàgede ìmọ̀ underscore twenty two ẹ̀yin má gbàgbé láti pè wá fún ìpolówó ọjà àmọ́ kí n tó máa lọ ẹ gbọ́ àwọn kókó èyí tó wà nínú ìwé náà lẹ́ẹ̀kan sí i àjọ tí ń ṣèjọba nílẹ̀ wa nàìjíríà pec ló ti fọwọ́ sí owó tùlùtùlù tó tó ẹgbẹ̀rún lọ́nà ọgọ́rùn-ún mẹ́rin bílíọ̀nù náírà gẹ́gẹ́ bí owó èyí tí wọ́n yóò fi ṣe ọ̀nà tí ó rí sí ti ojúrin ti Kánò lọ sí orílẹ̀-èdè Nìjẹ̀ àwọn ará ìpínlẹ̀ Èkó kan tí wọ́n sì tún jẹ́ àwọn tí wọ́n tún bọ́ta láti dupò gẹ́gẹ́ bí aṣòfin lábẹ́ òṣèlú Labour Party láti kọ ìwé ìfisùn bíi márùndínlọ́gbọ̀n lọ sí ilé ẹjọ́ tribunal ní ìpínlẹ̀ Èkó báǹkì àpapọ̀ nílẹ̀ wa Nàìjíríà ti ń pe àwọn báǹkì kéékèèké ìyókù láti gba gba owó náírà tẹ́lẹ̀ èyí tá a ná mọ́ nínú ìròyìn eré ìdárayá agbábọ́ọ̀lù Victor Osimhen ti fi ọwọ́ sọ̀yà wípé àwọn ò ní fojú tó kéré wo ikọ̀ agbábọ́ọ̀lù orílẹ̀-èdè Guinea Bissau nínú ìdíje èyí tí ń bọ̀ lọ́la o kò ní jù lọ fún ti ìròyìn àpapọ̀ ìtàn wa fún yín Sunny Sodiq Abiodun náà lórúkọ tèmi tí dìgbà míì jẹ jẹ jẹ o. Audio Jungle. Audio Jungle.